A kí wa wípé a kú dédé àsìkò yìí. Gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrì, àwọn ọmọ Yorùbá àtàtà. A kí wa ní orí ìkànnì wa níbí Àṣàkẹ́ TV. Wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àṣálẹ́, ibi tó bá ti bá wa. Hmm. A sọ fún wa wípé a ó máa mú gbogbo ẹ̀wà fún wa ní ọlọ́kọ̀ ọjọ́ kan, gbogbo bá ṣe ń lọ. Èyí tí a ti mú wá lénìí ó kà màmá, ó gbẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ ló gbẹnu tán gidi lórí kíni ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni ìjà ẹ̀sìn hmm. a rí wípé gbogbo ẹ̀ ti ń lọ lóríṣiríṣi ìjà ẹ̀sìn ní ìpínlẹ̀ Kwara tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ bá ní ká wò ó ní nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn la rí fídíò yẹn kò sí èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o tí àwọn ọlọ́ṣun tí wọ́n ń lọ sí odò láti lọ ṣe àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe. Tó jẹ́ pé àwa rí wọn tí àwọn aláàfáà kan dá wọn dúró wípé wọn ò gbọdọ̀ lo ibẹ̀. Irú mi ti ṣẹlẹ̀ o. Ẹ jọ ẹ ká bèrè ibèrè kan lọ́wọ́ wa wípé ìpínlẹ̀ Kwara kì í ṣe ilẹ̀ Yorùbá ni. Ǹjẹ́ ìpínlẹ̀ Kwara kì í ṣe ilẹ̀ Yorùbá? kí ló wá dé tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n sọ pé kò sí àyè fún ìṣẹ̀ṣe níbẹ̀ pàápàá jùlọ ká tiẹ̀ mú ní gbogbo nàìjíríà ilẹ̀ tó mọ́lé ní arab country ni ṣé ká bira wa léèrè ǹjẹ́ arab country ní nàìjíríà àwọn tí wọ́n jẹ́ ìlú tó jẹ́ arab country gan wọ́n ní oníṣẹ̀ṣe níbẹ̀ oríṣiríṣi ẹ̀sìn ló wà níbẹ̀ àwọn tí wọ́n ti jẹ́ fọ́rínà níbẹ̀ wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì wọ́n wọ́n ń ra ilé lọ́wọ́ wọn wọ́n fi ń ṣe ilé ìjọsìn tí wọ́n ń lùlù tí wọ́n ń pariwo sí wọn létí wọn ṣe kankan o tí wọ́n jẹ́ pé Arab country gbogbo àgbáyé mọ̀ wípé Arab country ni àwọn fọ́rínà tó ń bá wọn ń gbé tí wọ́n jẹ́ àlejò láàrin ara wọn wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì nínú ilẹ̀ Arab country náà wọ́n ti ní oníṣẹ̀ṣe kí ló wá dé sí ogun ìjà ẹ̀sìn tó wá le tó léyìí ní ìlú Nàìjíríà pàápàá jùlọ eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilẹ̀ Yorùbá torí pé ní Kwara ara ilẹ̀ Yorùbá ni nígbà tí wọ́n bá sọ wípé kí ẹlẹ́ni tó ń ṣe ẹ̀sìn ṣẹ̀ṣe wọ́n fẹ́ ṣe àjọ̀dún kí ni àjọ̀dún yẹn ti ní í ṣe pẹ̀lú ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àjọ̀dún ni wọ́n fẹ́ ṣe ẹ sọ pé kò sáyè wọ́n lọ odò láti lọ ṣe àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú odò gẹ́gẹ́ bí ọlọ́ṣun ẹni kò sáyè ẹ jọ̀ọ́ mo rò bí ilẹ̀ gbogbo ilẹ̀ ọ̀wọ̀ ni omi ọlọ́run ló dá omi ọlọ́run ló dá omi tí wọ́n ti fẹ́ lọ ṣe àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe nínú odò nǹkan tá à ń sọ ni o wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o nígbà tí ìlú Nàìjíríà pàápàá tó tẹ̀ wá jẹ́ wípé òun ló kó gbogbo wa pọ̀ kì í ṣe Arab country ni kì í ṣe Arab country àwọn tí wọ́n jẹ́ Arab country bíi ẹ Dubai gbogbo ẹ̀ àwọn èèyàn ń ṣe ẹ̀sìn níbẹ̀ wọ́n ń kọ́ ilé ìjọsìn níbẹ̀ tí wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì àwọn ẹlẹ́sìn ìṣẹ̀báyé wọ́n ń ṣe ti tiwọn níbẹ̀ wọn dì wọ́n lọ́wọ́ mú kí ló wá dé títí yín ti wá le tó léyìí kí ló ṣẹlẹ̀ gan pàápàá ní ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ẹ sì ń sọ wípé a jẹ́ nǹkan kan náà àwọn tó jẹ́ wọ́n nàìjíríà ni kó wá gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ sọ pé kọ̀ọ̀kan náà ni gbogbo wa jẹ́ ẹjọ́ nígbà tí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ ẹjọ́ báwo la ṣe wá jẹ́ kọ̀ọ̀kan o ara kan tá ń sọ nìyẹn tá fi ń ké tọ̀tọ̀tọ̀tọ̀ fún orílẹ̀-èdè yorùbá ǹjẹ́ tá bá ti gba orílẹ̀-èdè yorùbá tá lásọ wípé ó kù bìkan tẹ́nìkan fẹ́ gbà pàápàá jùlọ ẹ̀sìn ìṣẹ̀ṣe kò sẹ́ni tó lè dá ọwọ́ rẹ̀ dúró ìjà ẹ̀sìn lẹ fẹ́ mú wọlé yìí torí pé kò sẹ́ wọn ẹ lọ sí mọ́ṣáláṣí kọ́ ní kẹ́ máa lọ kírun wọn ò dì yín lọ́wọ́ mú ẹni ẹni bọ̀dì ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ẹ̀sìn tó bá fẹ́ ṣe ayé gbọ́dọ̀ gba olúkálukú pẹ̀lú ẹ̀sìn ẹ̀ kí ló wá dé tẹ wá ń dá àwọn kan dúró wípé ẹ ìhà yìí ìhìn Kwara ni ṣéwù ló wà bẹ́ẹ̀ áàjì tí ẹ ń lọ àwọn olówó à ń bẹ̀ o wọ́n sọ fún yín pé áàjì tẹ́ ẹ ń lọ kò sí oníṣẹ̀ṣe níbẹ̀ ní mẹ́kà ilẹ̀ yorùbá kì í ṣe mẹ́kà ilẹ̀ yorùbá kì í ṣe áàjì tí wọ́n ń lọ nàìjíríà kì í ṣe áàjì tí a máa fọwọ́ fọwọ́ máa lalẹ̀ fẹ́ nìkan wípé ẹ̀sìn kan ni kò gbọ́dọ̀ ṣe nílẹ̀ báyìí ẹ̀sìn kan báyìí ni wọ́n ń ṣe nílẹ̀ yìí kò sáyè fún ẹ̀sìn míì nírú eléyìí tó ń ṣẹlẹ̀ ní Kwara yìí ah ó kù díẹ̀ káàtó o ó kù díẹ̀ káàtó ènìyàn wa ẹ bá wa farabalẹ̀ ẹ bá wa wo fídíò yìí. ilẹ̀. wọ́n ní àwọn ló ra gbogbo ilẹ̀ yìí ẹ máa gbọ́ ìyẹn túmọ̀ sí wípé ìyá ọlọ́ṣù yẹn wọ́n ra ilẹ̀ hmm. ǹjẹ́ tẹ èyí tó ra ilẹ̀ tó jẹ́ wípé ní ilẹ̀ Yorùbá torí Kwara ilẹ̀ Yorùbá ni nǹkan tó bá wùyàn lèèyàn á ṣe lórí ilẹ̀ ẹ̀ kí ló wá dé tẹ̀yìn kan tí wá wá wọn lọ ẹ̀tẹ̀ ẹ̀ lọ́kànlẹ̀kùn mọ́ wọn nílé ni wípé ẹ bóde o a gbọ́ wípé ẹ fẹ́ ṣe àjọ̀dún wọ́n ní bíi Kwara ni kò fààyè gba ẹlẹ́sìn ẹlẹ́sìn ìbílẹ̀ mùsùlùmí pọ́ńbélé làwọn ẹ jọ̀ọ́ Kwara tó bá ọmọ bíbí Kwara tó sọ wípé òun ṣe mùsùlùmí o òun fẹ́ ṣe ọlọ́ṣun eléńgún lòun fẹ́ ṣe ẹ jọ̀ọ́ ṣé ipá wá wà ń bẹ̀ mí àkọ́tà ń sọ nìyẹn o ilẹ̀ Kwara kì í ṣe àjì o gbogbo ilẹ̀ Nàìjíríà lápapọ̀ kì í ṣe áàjì gbogbo ilé tẹ́ mú wọlé ìjà ẹ̀sìn òun leléyìí. Ẹ máa gbọ́ o. Wọ́n ti pe ìyá yẹn síta. àwọn onínáwó lọ́nà ọgbà yìí. ẹ̀yin kọ́ lè ṣàlàyé fún bàbá. ẹ kò bẹ̀rẹ̀ pé kí ló ṣe ń bí mo ní kí ló ṣe ń bí báwo. ẹ wá bẹ̀rẹ̀ pé kí ni mo ń tà mo ní sẹ̀mú. ẹ ní sòrò ara ẹ ní sòrò ẹ ní sòrò. ẹ wo kílé ìwò. wọ́n fi pósítà yẹn hàn wọ́n. ọ̀pọ̀ ìgbà ẹ̀mọ ẹ̀ráwọ̀ náà ẹ̀gbẹ́ yín bẹ́ẹ̀. so ìgbà tí mo wá mo ti wá sọ fún wọn wípé yìí tí wọ́n fẹ́ ṣe Ìlọrin ògbà mhm. àwa ò kí ń ṣe ọdún Ṣàngó a kì í ṣe tọ̀tún a kì í ṣòṣà ńìlọrin ah. ìpàdé ni wá ẹnìkan fún òsì ilé ìjọ fún fẹ́ ṣàjọ̀dún wọ́n ṣàjọ̀dún ọdún eégún abọ́dún ọ̀ṣun abọ́dún òṣàkan ńìlọrin ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Emirates tó òbí náà ni àwọn àgbàlagbà náà tún fi wá wálé ní ká ṣe kẹfì ebi pé ní tí Ìlọrin ọ̀fẹ́ náà làwa sọ fún yín bàbá. a ti gbẹ̀yà. wọ́n ní àwọn ọ̀dọ́ tuntun yẹn wọ́n ní ọ̀dùnkàn ni wọ́n fẹ́ àwọn fẹ́ lò bàtà àwọn bọ́ọ̀lù tó wá fẹ́ lò ìjọba fẹ́ lò tó bá ti jẹ ẹmírẹ́jì àwọn lò ṣe gbọ́n nǹkan tí wọ́n wí. Ah. àwọn ẹran àgbàlagbà ń dúró báyìí ní tá à ń sọ fún yín lórí pé àti pé wọ́n ń ṣe é ṣe é wù. الله ياسمك من الناس لا قدرك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. kí lorúkọ yín bá sùn yìí kò ó ti ń bọ Ọ̀ṣun yìí ó ti ń ṣẹbọ tipẹ́ tó bá ń ṣe ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tẹ́nìkan ọmọ kò sẹ́nìkan kan tí ó mọ̀ sí. Ah. but èyí tó gbé náà. ó dàbí pé ibẹ̀ yẹn ò sọ̀rọ̀ sókè o àtọwọ́ rẹ́kọ́dì yẹn ni. abẹ́ òfin ìjọba kò dùn tìlú kọ̀ọ̀kan abẹ́òkúta ṣe wà wọ́n nísìnyí abẹ́òkúta ìlú yorùbá pọ́nbélé ni ìlú ọ̀sà ni àmọ́ lọ́rin bí ìlú ìsìláàmù ni ìsìláàmù ọ̀faramọ́ kankan mí ìlú tiwọ̀ ọ̀faramọ́ kankan mí lẹ́yìn ìsìláàmù. sọ̀rọ̀ sí yéé nísìnyí so kì í ṣe fún wa àti àtọwọ́ wú. ẹ ti bọ́ ọkọ̀ tó sọ ó ti wá dójú ẹ̀ báyìí o wọ́n ní Abẹ́òkúta ìyẹn ní Ògùn stéètì wọ́n ní ìlú Yorùbá pọ́nbélé ni ìlú olóòṣà ni Ìlọrin ní ìhàyín hmm. wọ́n ní ti mùsùlùmí pọ́nbélé yẹn túmọ̀ sí pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá nǹkan tí wọ́n gbìyànjú láti ṣàlàyé fún wa nìyẹn wọ́n ní Ìlọrin wọ́n ti dárúkọ àwọn ibi tí wọ́n ti ń dárúkọ ẹ̀ ní ibi tí àwọn rẹ́kọ́ọ̀dì yẹn ò ti sọ̀rọ̀ sókè dáadáa. tó ń gbé agbára ní pé kíní àwa níjà àwa gbòòrò wa ń bíbà yìí tó láti pé kó lè máa pé kì ṣe pé. pé ìjà la bá wa sẹ́ni pé kò sẹ́ni kankan tó mọ̀. lọ́la wá wá. àwa láti ní wá ẹ bá bá fẹ́ láti. jẹ́nì kankan jà yìí. madam jẹ́nì kankan bá yín jà ń bí. ń wo sàfún kankan fún yín àfẹ́ ah, ní mọ̀mọ́ náà. ìyá ìyá wo bí ọmọ tó kó pọ̀ ní ọ̀pá yìí ọmọ náà pọ̀ jù òun ni pé etí ara sọ yìí ẹ lọ́ọ́ mọ̀ pé ìlú kọ̀ọ̀kan ló ní òfin tá ń pè ní customary law lábẹ́ òfin ìjẹ́dínlá kòdì tìlú kọ̀ọ̀kan abẹ́òkúta ṣe wà wọ́n nísìnyí abẹ́òkúta ìlú yorùbá pọ́nbélé ni ìlú òòṣà ni àmọ́ lọ́rin bí ìlú ìsìláàmù ní ìsìláàmù ọ̀farama kankan mí ìlú ti ọ̀farama kankan mí lẹ́yìn ìsìláàmù sọ̀rọ̀ sí yéé sìn so kì í ṣe pọ́páyà àbí à ń dọ́wọ́ wú ń bẹ lábẹ́ òfin pé nílẹ̀ yìí o ìsìláàmù ah, ní kò sí kankan mí tó jọ. àwọn náà sì ní débi irú ìlú mi káwá máa ní ìta àṣẹ lọ ní ọba wa sí. àwọn náà ní oṣù kò ní ṣe káwá lọ dúró nínú ọdún ọ̀ṣun káwá ẹ̀sìn káwá mọ̀ àní ṣe bẹ́ẹ̀. subhana rabbika. ah. Mm. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Hey! Ìyẹn túmọ̀ sí wípé orúgbó ń bọ̀. Orúgbó ń bọ̀ nìyẹn. Wíwá tí wọ́n wá yẹn, wọ́n wá fún ìyá ni wọ́n ní. Ẹ ti rí bẹ́ẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé wọ́n ní wọ́n fẹ́ ṣe àjọ̀dún. Wọ́n fi káàdì yẹn hàn ìyá látòrí fóònù wípé ẹ fẹ́ ṣe àjọ̀dún. Ìhà yìí Ìlọrin ni nǹkan tí ẹ nǹkan tí ojú tá a fi ń rí báyìí àwọn èèyàn ò tẹ̀ tí mọ̀ wípé tó bá yá gbogbo nàìjíríà pátá hmm, ibi tó yìí ń lọ nìyẹn láti lè yí sí <laughs> ẹ̀sìn kan ẹ̀sìn mùsùlùmí a ti ń pariwo tuntun láti ọjọ́ wípé yorùbá nation yorùbá nation ẹ ti rí pé ó ń bọ̀ ń bọ̀ báyìí àwọn làádẹ́dẹ́ o <laughs> ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àtìlẹ́yìn odi ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín sí abẹ́ fọ́nrán yìí ojú wo lẹ̀yin fi rí i ẹ bá wa ṣe àlàyé ẹ̀ ojú tẹ̀yin bá fi wò ó bó bá ṣe yé yín sí a sọ wípé ẹ̀sìn kan ló da ẹ̀sìn kan ni ò da ṣùgbọ́n ní ilẹ̀ Nàìjíríà tó mọ́lé ní ilẹ̀ Yorùbá tó mọ́lé ní kì í ṣe Arab country tí wọ́n bá fẹ́ ṣerú nǹkan báyìí àwọn nǹkan báyìí tó ti máa ń jẹyọ òun ni tó bá ti jẹ́ Arab country mo ti wá fi ń sọ fún mi pé tó jẹ́ Arab country gan àwọn foreigner dúdú ni o àwọn aláwọ̀ funfun ni o tó wá láti bòmíì wọ́n ń ṣe ìjọsìn wọ́n ń ra ilẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n fi ń kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n ń ra ilé lọ́wọ́ wọn tí wọ́n fi ń ṣe ilé ìjọsìn wọn ò mú wọn sí ẹ ti rí nàìjíríà nìyẹn wọ́n sọ pé wọ́n nàìjíríà ẹ jọ ṣé wọ́n nàìjíríà wà lè léyìí báyìí ìjà ẹ̀sìn ni wọ́n mú wọlé díẹ̀díẹ̀ yẹn o ẹ̀yin olùfẹ́ wa ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín ránṣẹ́ ẹ bá wa subscribe sí orí YouTube channel wa Àṣàkẹ́ TV ẹ má gbàgbé láti tẹ aago ìgbàlà tó wà ńbẹ̀ yẹn torí pé òun ló máa ta yín lólobó wípé àti tìjú fídíò ẹ àti bọ́ ẹ ṣé gan ni àmọ́ lóore ẹ̀yin lólùfẹ́ wa ó dìgbà kan náà ire o.